Ọ̀yà oníyà kádà lálẹ́ ayé. Ìjọ ti kú bá dé ẹsẹ̀ wẹ̀lẹ̀ bá kú sọ ní ọ̀hún ẹ̀jẹ̀. Ọdún wọn gbogbo wa lábọ̀. Àṣẹ wọn kú àṣẹ kìtà àrọ̀ mọ́ lápẹ̀jẹ̀. Ìjọba tó sọ̀rọ̀ kù sí ẹni pẹ̀kẹ́ wọn wá. A kò ní ṣe kù sí ẹni pẹ̀kẹ́ wọn wá. Ìjọba tó bá tó bá bẹ̀rù ọ̀nà ọ̀hún ẹ̀jẹ̀ má bàtú ọ̀hún.

ó dọwọ́ rẹ̀ bíkú bá pàgbé kó pàrọ̀ o ikú gbọ́dọ̀ pa wá o Èdùmàrè jọ̀wọ́ o ikú òjijì ó dọwọ́ rẹ̀ bíkú bá pàgbé kó pàrọ̀ o ikú gbọ́dọ̀ pa wá o Èdùmàrè jọ̀wọ́ o ló dọwọ́ rẹ̀ bí kú bá pàṣẹ kó pàrọ̀. Cuba pra ver,